إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 atọ́rọ àlékún kí ọlọ́run ọba àti orí ajé ọjọ́ tán ọlọ́run fún ànábíwa muhammadi sallallahu alaihi wasallam àti gbogbo àwọn aráalé ànábí sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà ànábí sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú ìlànà ànábí sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ìtẹ̀síwájú lórí àlàyé la ilaha illallah eléyìí tí a ń bá lọ eléyìí tí a mọ̀ sí kalimatul ikhlas gbólóhùn tí ó ń ṣe àfọ̀mọ́ iṣẹ́ wa àwọn ìbádà wa àwọn ìjọsìn wa gbólóhùn tí ó mọ̀ sàfọ̀mọ́ ẹ̀fún ọlọ́run bá nìkan gbólóhùn tó pé ó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wí gbólóhùn yìí ó ti di èèwọ̀ fúnra ẹni bẹ́ẹ̀ láti máa jọ́sìn fún nǹkan ní ìyàtọ̀ fún ọlọ́run bá eré tó yá sí pé àgbọ́yé gbólóhùn yìí ó ní àwọn ẹlẹ́bọ àsìkò ànábì sallallahu alaihi wasallam ń gbọ́yé tí wọ́n fi ta fúpá wò níwí àwọn ẹlẹ́bọ gbá ní wọ́n gbọ́ àgbọ́yé ìtumọ̀ la ilaha illallah nítorí ẹ̀nà fi ta fúpá ànábì sallallahu alaihi wasallam pé àwọn ò ní wí gbólóhùn yìí torí wọ́n ti mọ̀ pé táwọn bá ti wí gbólóhùn yẹn ó ti dèèwọ̀ fáwọn ìjọsìn fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run àwọn ò sì gbà wípé Ọlọ́run ọba nìkan lọ́tọ́ láti máa jọ́sìn fún àwọn gbà wípé àwọn nǹkan míì náà tún lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún ọ̀yàtọ̀ fọ́lọ́run ọba eléyìí báyìí ntí àwọn ẹlẹ́bọ gbà ní tán wá gbàgbọ́ yé ẹ̀ àwọn mùsùlùmí òde òní àwọn ògbàgbọ́ yé ẹ̀ tí wọn ṣe rí pé ọ̀rọ̀ yẹn ti wá di àtòjíjẹ báyìí aláwọn ẹlẹ́bọ ayé ànábì sallallahu alaihi wasallam wọ́n gbàgbọ́ yé la ilaha illallah náà fi takú wípé àwọn ní wí torí pé tìmọ̀ pé táwọn bá ti wí tán àwọn ọ̀gbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́n bá wọn àwọn ọ̀gbọ́dọ̀ ké pé nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́n bá wọn àwọn ọ̀gbọ́dọ̀ gbára lé nǹkan mí gẹ́gẹ́ bí tí wọ́n máa sọ àwọn yàtọ̀ fún ọlọ́wọ́n bá wọn àwọn ọ̀gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ́sọ̀dọ̀ nǹkan mí lórí nǹkan tí ẹ̀dá ò ní kápá àti ṣe fún ni yàtọ̀ fún ọlọ́wọ́n bá wọn àwọn ògbúdọ̀ gbára lé ẹlòmíì yàtọ̀ fún ọlọ́wọ́n bá wọn wọ́n ti gbàgbọ́ yé pé táwọn bá ti lè rí gbólóhùn yìí in táwọn ń sọ ni pé ọlọ́wọ́n bá nìkan ló kù ọlọ́wọ́n bá nìkan náà sì làwọn máa jọ́sìn fún gbogbo tó bá ti wá pè ní ọ̀nà àjọsìn pátá tó bá ti pè ní ìbáadà àwọn ò ní pẹran fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́n bá mọ́ al-khawf ìbẹ̀rù tó yẹ ká ní fún Ọlọ́run Ọba tàbá ti ní fún ẹ̀dá ìyẹn ti dẹlẹ́bọ nìyẹn irú ìbẹ̀rù wo kí a máa níbẹ̀rù pé ẹnìkan pani yàtọ̀ fún Ọlọ́run Ọba pé ah, àwọn ìyá yẹn bàbá yẹn wọn ní jẹ́ kéèyàn dàgbà àbí wọ́n kẹwulẹ̀ dẹ́mi olúwa rẹ̀ lógbòdò ní àbí wọ́n wulẹ̀ fàárẹ̀ kan yẹn ní àbí wọ́n wulẹ̀ yà yẹn wèrè ní kí a máa wá bẹ̀rù wọn wàláhì láàzím ẹbọ nìyẹn ẹbọ nìyẹn irú bẹ̀rù eléyìí báyìí Ọlọ́run Ọba nìkan là ní fún tọ́lọ́wọ́ bá nìkan ló ní kápá àti sí àwọn nǹkan yìí fẹ́ dá kò sí ẹ̀dá kankan tó ní kápá àti yàyàn wèrè kò sẹ́dá nǹkan tó ní kápá àti pààyàn kò sẹ́dá nǹkan tó ní kápá àti dàlámẹ̀ríyàn rú kò sẹ́dá nǹkan tó ní kápá àti tàyàn lọ́sì kò sẹ́dá nǹkan tó ní kápá àti kókùtà báyàn kò sẹ́dá nǹkan tó ní kápá láti fayé níyàn lára gbogbo ẹnikẹ́ni tí bá ti ń bẹ̀rù ẹlòmíyàtọ̀ fọ́lọ́run ba tẹ́yàn bá ṣe pẹ̀lẹ́ àwọn àbáwọn òwúlẹ̀ wá bá tèyàn jẹ́ ni òwúlẹ̀ wá ṣe kíníkà ni irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ ni wallahi so àwọn wọ̀nyí wọ́n ti gbàgbọ́ yé wípé ìtumọ̀ tí àwọn ń wí yìí táwọn bá fi lè fi rinlẹ̀ táwọn bá ti lè wí gbólóhùn yìí gbogbo jágbàjàgbà ìjọsìn fún nǹkan mìíràn fọ́ ọlọ́run ọba à ń gbọ́dọ̀ pa ogun ẹ̀tì bí àwa mùsùlùmí ayé òde òní ọ̀pọ̀lọpọ̀ ma wí la ilaha illallah ẹbọ sí ń bẹnú ọ̀rọ̀ rẹ̀ bámú in táwọn kèfèrí ìgbà ẹ gbọ́yé òun ò gbọ́yé débẹ̀ wallahi alazim eléyìí báyìí sì ni mùnáfíkí lè wọ́n máa jẹ́ nígbà tí èèyàn bá wí la ilaha illallah àmọ́ tún jọ́sìn fún nǹkan bí àtọ́fọ́lọ́wọ́n bá mùnáfíkí ni jẹ́ nìyẹn

bàtà nàbí sallallahu alaihi wasallam tó pé kúlù kúlù la ilaha illallahu illallahu tuflihu ẹsọ yí pé ẹsọ gbólóhùn la ilaha illallah kẹsì jẹni tí ó là láyàtà kìyàmà wọ́n sọ pé a ah, aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ijab Ànábì ṣé òun náà lọ́tọ́ ká máa jọ́sìn fún ẹ̀rí kí wọ́n gbàgbọ́ yẹn dára bí ń pè wọ́n sí pé ẹ̀ẹ́ ṣe tó ń sọ fún wa ní pé àgbọ́yẹn tó ń pè wá sí ni pé ọlọ́run bá nìkan lọ́ẹ ká máa jọ́sìn fún àrí ẹ̀rí a nǹkan ìmọ̀ ló gbé wáyìí ká wá pẹ́ nìkan òun náà láma wá jọ́sìn fún à ní jọ́sìn fún nǹkan míì mà à eléyìí ṣe wá lè mà àwọn wọ̀nyẹn gbàgbọ́ yé ìpèpè ànábì yóò máa pe ọlọ́wọ́n bá o yóò máa jẹ́ mùsùlùmí yóò tún máa pe séwù yóò tún máa pe wòlíì yóò tún máa pe séwù yóò tún máa pe wòlíì sẹ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń pa ẹran fún nǹkan míyàtọ̀ fọ́lọ́wọ́n bá gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ̀rù nǹkan míyàtọ̀ fọ́lọ́wọ́n bá gbogbo ẹnikẹ́ni tí bá ń wá sọ̀rọ̀ sọ́dọ̀ nǹkan míyàtọ̀ fọ́lọ́wọ́n bá gbogbo ẹnikẹ́ni tí bá ń gbára lé nǹkan míyàtọ̀ fún ọlọ́wọ́n bá gbogbo ẹnikẹ́ni tí bá ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ nǹkan míì lórí nǹkan tẹ́dẹ̀ ò kàpá lórí ẹ̀ láti ṣe àyàfọ́ ọlọ́wọ́n bá gbogbo ẹnikẹ́ni tí bá ń pè ẹ̀dá míì tí bá ń pè ẹ̀dá lẹ́yìn ọlọ́run ọba gbogbo àwọn eléyìí pátá gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣèlérí tí bá ń jẹ́jẹ́ fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́run ọba pé ah ìwọ sàárè yìí àbí wọ nǹkan báyìí tí mo bímọ àbí iṣẹ́ tí mo ń wáyé tó bá fi lè bọ́ sí àbálàáfíà tí àìlálàáfíà tí ń ṣe mí yìí tó bá fi lè wòsàn ah, àwọn èèyàn ń ṣe wà lọ́yìí kódà àwọn sàárè àwọn tá ń pè lẹ́ni ọlọ́run ibi táwọn èèyàn sí lọ ń ṣe nìyẹn àwọn sàárè àwọn tá ń pè lẹ́ni ọlọ́run àwọn sàárè yẹn kúnnù lọrin bí báyìí òkà ń bẹ lágége lẹ́kọ̀ọ́ kìkà ń bẹ ní abẹ́kúta subhanallah mọ́sẹ̀ wà káàkiri nìyẹn ẹ má ta abẹ́kúta àwọn èèyàn máa lọ láti lè kéwú bí báyìí wọ́n á kóra wọn sí mọ́tò wọ́n ń lọ síbi sàárè ládẹ́bùkúta sàárè tájù àdábì subhanallah kó tó wá di pé wọ́n lásídẹ̀ntì lójú ọ̀nà ìgbà nìna tó wá stọ̀pù ẹ̀tún àlọ́mọ́ àwọn èèyàn lọ ságẹ́gẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n lọ síbi sàárè wọ́n lọ ń tọrọ nǹkan bẹ̀ wọ́n lọ ń jẹ́jẹ́ fẹ́ni tọ́wà nù sàárè oríṣiríṣi sàárè làwọn èèyàn lọ ń lọ rìn subhanallah oríṣiríṣi sàárè làwọn èèyàn lọ ń lọ rìn ẹ́ eléta ń lọ ń bẹ lóde eléta káàkiri káàkiri káàkiri láwọn sàárè tó ẹ pàwọn èèyàn máa lọ bẹ̀ wọ́n sì lọ máa pe àwọn tó wà nù sàárè náà àwọn èèyàn máa lọ bẹ̀ wọ́n sì máa nítò ìrẹ́tọ̀ wà nù sàárè yìí o ọmọ ni mo wá wáyìí tí n bá fi lè bímọ kọ́dún tó kọ́dún tó kọ́dún tó ń bọ̀ yìí kọ́dún tó ń bọ̀ yìí tó kólẹ̀ albadawi ní Egypt wọ́n lọ ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn lọ sí Hussein wọ́n lọ ń àwọn èèyàn lọ síbi sàárè abẹ́bẹ́bẹ́bẹ́ lọ láwọn sàárè tó yẹ́ sáwọn èèyàn lọ bẹ̀ àwọn èèyàn lọ sí kaula wọ́n lọ ń ṣe bẹ́ àwọn èèyàn lọ sí Iraq wọ́n lọ ṣe bẹ́ ní sàárè Sheikh Abdul Qadir Jilani àti bẹ́bẹ́bẹ́bẹ́ lọ nú àwọn ààyè gbogbo ẹnikẹ́ni tó bá serú eléyìí tó bá lọ ń jẹ́jẹ́ fún nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run Ọba tó bá lọ àrímọ̀ abẹ́nìkan sọ̀rọ̀ ń jọkan mamẹ́ni ilókú awánitọ̀ ẹ̀yà ajá gbéyà lọ títẹ́ kálọ sìn yá nítẹ́ ó ní à àfà kágbékí ńlá lọ títẹ́ ẹ̀dẹ́kùn tára máa rí mẹ́wàá dàrú mo ní kí máa lọ inna lillahi wa inna ilayhi raji'un wallahi bẹ́ni ṣe wí lélẹ̀ ó ní tí nǹkan bá wá ṣe mí tálámọ́rí mi bá wá dàrú níbo wá ní mm-hmm. ah, ah, subhanallah subhanallah nílọrin ní nǹkan dáa ń wí lókèké ní kàǹkàtù níbi tí mo ń sọ ìtí ṣẹlẹ̀ èyàn tó yìí súnmọ́ mi dáadáa ni níbi tí a máa súnmọ́ ìyàdé kí lábẹ́ báyọ̀ ń bẹ̀ ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ẹlẹ́bọ̀ ọgbà ní gbọ́yé níwọ̀n fi wí la ilaha illallah ibi tí ń pè wá lọ ẹ gangan ńlágbọ́dọ̀ fi múlẹ̀ ńlọ́gbọ́dọ̀ dúó sísí nínú gbésí ayé wa kétẹ́bé kákẹ̀ wí gbóòrùn yẹn lórí ahán lásán bíyàn bá wí gbóòrùn yìí lórí ahán lásán bíyàn bá wí 5 million wàláì kọ̀sọ̀rọ̀ ẹ̀dọ́mà àlùjànnà nígbàtí yẹn bá ń ṣẹbọ nígbàtí yẹn bá ń ṣe àwọn nǹkan tí gbóòrùn yẹn ń takò nǹkankan ní gbóòrùn yẹn túmọ̀ sí àwọn nǹkan tí gbóòrùn yẹn takò kò tún wá kú òun àlámọ̀rí yẹn jẹmáà a ń láti sọ́ra fẹ́lẹ̀ báyìí a ń láti sọ́ra fún fẹ́lẹ̀ báyìí ó jẹ́ kó yé wípé àwọn tó ti kọjá lọ wọ́n gbàgbọ́ yé in tí ànábì ọlọ́run ọba Muhammad in tó ń pè wọ́n sí bẹ́ẹ̀ làwọn àjọ ànábì Nuhu náà àwọn náà gbàgbọ́ yé wípé ìtànábì Nuhu ń pè àwọn sí òun náà ní pé kíni ibẹ́ ká máa jọ́sìn fún ọlọ́run ọba nìkan ṣoṣo ká má jọ́sìn fún nǹkan bí yàtọ̀ fọ́lọ́wọ́n bá mọ́ àwọn eléyìí là ń kí a lọ pé a ń láti gbàgbọ́ yé la ilaha illallahu bẹ́ẹ̀ kó sì rinlẹ̀ nínú ìgbésí ayé wa bẹ́ẹ̀ ìgbà yẹn la tó di mùsùlùmí o wàláhì jàmáà ó pàtàkì jù orun kíkí lọ béèyàn bá ti gbàgbọ́ yé la ilaha illallah kó sì rinlẹ̀ nínú ìgbésí bí yàn lábá sí lọ sí hajj àtowó àti wàhálà rẹ̀ ó fi sòfò ní ọlọ́wọ̀n bò ní kàdí òfìsè alákọ̀ọ́kọ́ tọ́jọ́ ọ̀ràn yà níyẹn umirtu an uqatila an Allah nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn kí wọ́n kọ́ lè ṣàhádà yàn kó dúóré kó gúrégé Allah wa anna muhammadan rasulullah wa yuqimu as-salata wa yu'tu az anábì sallallahu alaihi wasallam ní ọlọ́run ọba pa mí láṣẹ pé kí máa já àwọn èèyàn lógun lórí ẹ̀sìn ọlọ́run ọba kí máa já wọn lógun títí fá tí wọ́n fi jẹ́rìí tí wọ́n sì fi rinlẹ̀ tí ó sì fi rinlẹ̀ nínú gbáyà wọn tí wọ́n sì máa fi sẹ́tọ̀ wípé kò sí ẹnì kẹ́kẹ́ tó tọ́ láti máa fún ní ìjọsìn pé kò láti mú papọ̀ pẹ̀lú ọlọ́run ọba nínú ìjọsìn àyàfi ọlọ́run ọba nìkan ló tọ́ ká máa jọ́sìn fún bákan náà tí ó sì jẹ́rì wípé mi ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni mí ẹrú ọlọ́run ọba ni mí ìtumọ̀ rẹ̀ ni wípé iṣẹ́ ọlọ́run ọba tí ń bá jẹ́ fún wọn òun náà ni wọ́n máa fi sin ọlọ́run ọba ìbáadà tí wọ́n láwọn máa fún ọlọ́run ọba yẹn wọn ní ṣe kankan náà ìbáadà náà àfílẹ̀ tí bá mú wá látọ̀dọ̀ lọ́wọ́ ọba pọ́nà ọba ló ní ká máa ṣe gbogbo tí èyí bá ti ṣe ìbáadà tánẹ́bí ọba ti mú wá mẹ́yàn bá ń fi rú ẹ̀jọ́sìn fọ́lọ́wọ́ ọba ọlọ́run nígbà òun náà ń pè ní bídá o ìbáadà tánẹ́bí sọ́lọ́lọ́ ìjọ́sìn tí èyí bá ti tánẹ́bí sọ́lọ́lọ́ sọ́lọ́

tó fẹsẹ̀ múlẹ̀ nínú tírà Ọlọ́run Ọba àti nínú tírà Nabi sallallahu alaihi wasallam kíyàn tó lè gbà pé jọsìn ní ká tó gbà lọ́wọ́ yín nígbà tí wọ́n wá ti lẹ́rì nínú tírà Ọlọ́run Nabi náà bá ní èsè jọsìn ajẹ́pẹ́ bí ìbá jí ṣe rọsìn ajẹ́pẹ́ ràrùn lẹ́ńṣe <laughs> àrí pẹ́yìn náà bá ti gbà pé ràrùn lẹ́ńṣe ẹ̀ yóò ajá wọn bí ìranù jágbàjàgbà kẹ́ẹ̀bẹ́sì jọsìn tọ́lọ́wọ́n bá lè gáyì torí ẹ̀já fúnra ara rẹ̀ lẹ́rin sì tún pè nǹkan tán ṣe ní rẹ̀gbẹ̀ yìí sì tó bẹ́ nǹkan ọba ti jẹ́jọsìn yóò sì jẹ́ rẹ̀gbẹ̀ sùkọ́lọ́wọ́ bá lè kẹ́lá kọ́mọ́ sí rẹ̀gbẹ̀ lè tá ma ọrùn pa ìjọsìn fọ́lọ́wọ́ bá ni kí ni àwọn la ilaha èso tí ó ma tí ó bá sọ la ilaha illallah kí ni àwọn èso tí ayé kí làwọn nǹkan tá gbọ́rọ̀ yí láàrẹ̀ mìíràn bá ti sọ gbónáwò yìí nínú ẹlẹ́ẹ̀kọkànlá annaman qalaha gbogbo ẹnikẹ́ni tó bá wí gbónáwò yìí yabtaghi biha wajha Allah tó fi ń wá ìyọ́nú Ọlọ́run Ọba tó yẹ pé àníyàn rẹ̀ fi ni pé ń wá ìyọ́nú

ẹgẹ́ bó ṣe wà nínú hadithu itban tí bukhari alimam bukhari àti muslim tí wọ́n gbà wá nínú tírà wọn anábi sallallahu alaihi wasallam sọ pé fa inna allaha dájúdájú ọlọ́wọ́ bá allah qad harrama ala an ó ti ṣe ní èèwọ̀ fún iná man qala la illallah gbogbo ẹnikẹ́ni tó bá bá sọ yabtaghi ó fi ń wá ojú rẹ ọlọ́run ọba ni ó fi ń wá ìyọnu ọlọ́run ọba ni torí ìtọ́lọ́run ọba ló fi ń sọ àwọn gbólóhùn yìí gbogbo ẹnikẹ́ni tó bá sọ gbólóhùn yìí lára àwọn èso àtàǹfààní tí ó rí níbi sísọ gbólóhùn yìí nítorí ìtọ́lọ́run ọba ni pé ọlọ́run ọba ó ṣe léèwọ̀ fúru ẹni bẹ́ẹ̀ yóò ṣe léèwọ̀ fún iná láti jó irú ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ gbéra kìyàmà la ilaha illallah tí ó máa ṣe yàn àti nínú àwọn ìdí pàtàkì tí la ilaha illallah tó fi jẹ́ gbónà tó ní agbára ẹlẹ́ẹ̀kejìlá wà lè ájìlì ha khuliqatil jinnu wal ins nítorí gbónà yìí ni ọlọ́wọ́ bá lékẹ́ láti ló fi dá àlìjànú àtèyàn wà lè ájìlì ha khuliqatil jinnu wal ins nítorí gbónà yìí ọlọ́wọ́ bá láti ṣe kí ni o ló fi dá àwọn àlìjànú àtèyàn nítorí gbólóhùn yìí ni àmọ́ gbogbo ẹnikẹ́ni tí ò bá gbàgbọ́ yé ìtumọ̀ gbólóhùn yìí yóò máa wá yarú ẹni bẹ́ẹ̀ lẹ́nu yóò máa wá sí ilé mọ̀ pé àà ah, ah, nítorí gbólóhùn la ilaha illallah lọ́lọ́wọ́n bá fi dáàlì jẹ̀nú àtèyàn so yóò máa yà lẹ́nu wípé ẹ̀ẹ́ eh, à eh, ajẹ́ ah, pé la ilaha illallah la ilaha la ilaha illallah nítorí ẹ̀ lọ́n fi dá wa kìí ṣe nítorí ẹ̀ wọ́n ti la ilaha illallah jẹ́ fún yín ni wọ́n ti jẹ́ ká la ilaha illallah ìfífà kẹ́yẹ̀ kan máa fà á lásán ilé ìtànàbí sallallahu alaihi wasallam ṣe rí yẹn ìbáadà tànàbí sallallahu ẹ̀pá ti wílẹ̀ kan pé gbogbo ẹ tí bá ti ń jọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú ìlànà tí è ṣe ipa rí lọ́tọ̀dà nàbí sallallahu alaihi wasallam irú ìjọsìn bẹ́ ọlọ́run nígbà ọlọ́run ọdá lùyàn láyà ni man amila amala laysa alayhi amruna fahuwa radd arábìnrin gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan nínú ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan èyí ó wù iṣẹ́ tó bá ṣe nínú ẹ̀sìn tí è ṣe wípé látọ̀dọ̀ ànẹ́bì ló ti gbàṣẹ bẹ́ẹ̀ kò sí àmúrò ànẹ́bì lórí iṣẹ́ náà ọlọ́run ọbọ̀ dá padà sí ọlọ́run nígbà kò sí bó ṣe wù kọjọ́ èèyàn lójú tó ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ jàmáà torí ẹ̀ làwọn bàbá wa mọ́ fi ń sọ abálẹ́nu wọn ni wọ́n ni ẹ̀sìn pọ̀nlẹ̀ tayọ záwí ẹ̀dàkùn tó tọ́ wákọ́ ẹ̀sẹ̀ wá pọ̀nlẹ̀ tayọ záwí tó tọ́ ẹ̀dàkùn ẹwà mẹ́rù ààrẹ̀

òun náà ni wípé ọlọ́run ọba nìkan òun náà lọ́ba tọ́tọ́ láti máa jọ́sìn fún pé a gbọ́dọ̀ jọ́sìn fún kẹkàn míì má yàtọ̀ fọ́lọ́run ọba nítorí tọ́lọ́run ọba fi dáwàrí nítorí kọ́ bá jẹ́ sí pé kálẹ̀bà wa máa jọ́sìn fún ọlọ́run ọba lóhun nìkan ṣoṣo láì jọ́sìn fún nǹkan míì má yàtọ̀ fún ọlọ́run ọba nítorí tọ́lọ́run ọba fi dáwà la ilaha illallah náà nìyẹn kágbà yí pé kò sí tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan ká sì máa jọ́sìn fún ọlọ́run ọba náà ká sì máa fún ọlọ́run ọba náà níjọsìn lóhun nìkan láì pẹ̀lú mí papọ̀ mọ́mọ́ kí lẹ̀ rí lórí eléyìí 56 ọlọ́wọ́ bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ bá in dá àwọn àlìjẹ̀nú àti àwọn èèyàn nítorí ìdí kankan illa àyàfi nǹkan yọkan àyàfi liya'budun kan lè bá wà máa jọ́sìn fún èmi ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní ìdí kan tí mo ti torí ẹ̀dá wọn lélẹ́yìn àti àwọn èèyàn nítorí nkẹkẹn ìlà àyàfi lìyà ìbùdún kẹlẹ̀bà àmọ́wájọ́sìn fẹ́mi ọlọ́wọ́ba kẹlẹ̀bà àmọ́wájọ́sìn fọ́lọ́wọ́ba nìkan ìlà lìyà ìbùdún ni ay ìlà lìwàhìdún ni àyàfi kọ́mọba jẹ́ sí pé kẹlẹ̀bà àmọ́wájọ́sìn fún èmi ọlọ́wọ́ba wa ma umiru ọlọ́run bá lémi ọlọ́run bá mi ń pa wọ́n láṣẹ kẹ́kẹ́ o inú suratul bayyina wa ma umiru ọlọ́run bá lémi ọlọ́run bá ń pa àtàwọn àlìjẹ̀nú àtàwọn èèyàn mi ń pa wọ́n láṣẹ kẹ́kẹ́ tó tayọ wa ma umiru illa liya'budu Allaha tó tayọ kẹ́mọ̀ wá jọ́sìn fún èmi ọlọ́run kí wọ́n sì máa ṣe ìjọsìn yìí ní ìsàfọ̀mọ́tótó fẹ́mi ọlọ́run ọba nìkan ṣoṣo ká má pa nǹkan mí papọ̀ mẹ́mí ọlọ́run ọba má nínú ìjọsìn ká fọ ìjọsìn wọn mọ́ fún ọlọ́run ọba nìkan ká má lù papọ̀ ká má da nǹkan mí papọ̀ mọ́ ọlọ́run ọba nínú ìjọsìn ọlọ́run nítorí ọlọ́run láti ẹ̀dẹ́mi ọlọ́run ọba pa wọ́n nìyẹn wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dina hunafa hunafa kan sì dúó déédéé ẹ́ kan dúó déédéé lórí ìjọsìn fọ́lọ́run ọba subhanallah ọlọ́run bá ní torí tóun fi dá wa nìyẹn àti ẹni tọ́lọ́run bá sì pa wá nìyẹn nínú àwọn nínú àwọn nǹkan tó yí la ilaha illallah tó tún jẹ́ àǹfààní tó wà nínú ẹ̀ òun náà ni wàhíyà sẹ̀bílù sàádàtì fi dárọ́ì wàhíyà sẹ̀bílù sàádàtì fi dárọ́ì òun náà ni ojú ọ̀nà tí yọ orin tí yọ fi sóríire lé ayé gbogbo ẹnikẹ́ni tí bá ń rí ojú ọ̀nà la ilaha illallah yóò sórí rẹ̀ ní ayé yóò tún ṣe lálkìyàmà kí lẹ̀rí lórí ẹ̀ ọlọ́run bá ní alladhina amanu wa lam yalbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtadun al-ìmánu mẹ́fẹ́fà tó pé lára wọn gẹ́gẹ́ bó ṣe yẹ kó pé walam yalbisu imanahum bizulm tí wọ́n wá ro ẹbọ wọ́n ro ẹbọ papọ̀ mọ́ ìmánì wọn ọlọ́run bá ní gbogbo àwọn tó yẹ pé ìmánì wọn dúó déédé ọlọ́ni tí wọ́n wá fi ẹbọ tí wọ́n fi kún ìmánì wọn ó túnmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè fi ẹbọ tó bá fi kún ìmánì rẹ̀ kò sínú àwọn tọ́lọ́run bá lékẹ́lá kò sínú àwọn tó káyìí nǹkan ọba àríkẹ́lá ní ya ọtọ si wọn lẹ́yìn ọ̀rọ̀ ikò ní tọ́ sóhun nìyẹn ọlọ́run bá walam yalbisu imanahum bizulm ọlọ́ni tí wọ́n rọ ẹbọ papọ̀ mọ́ imani wọn amnu ọlọ́run bá láwọn ni wọ́n máa gbégbé sí ayé ìfọ̀kànbalẹ̀ ní ayé ó mẹ́ gbogbo ẹnikẹ́ni tọ́wọ́ fi lè rọ papọ̀ wàláì wọ́n ègbé wé sáyé fọ̀kànbalẹ̀ wọ́n ègbé gbe. náà fẹ́ gbé in tá a mẹ́ rí dáadáa ní láwùjọ wa yìí náà a rí dáadáa pé gbogbo àwọn tí wọ́n ro ẹbọ papọ̀ mọ́rọ̀ wọn wàláì kèé sí fọ̀kànbalẹ̀ fún wọn ní ìgbésí gbogbo tí ó lo fa inna lahu ma'ishatan dọ́nkà ọlọ́run bá ní ìgbésí ayé tí ó máa gbé nílé ayé ọlọ́run yóò máa bẹ fún ìgbésí ayé tó fún pẹpẹ ìgbésí ayé burúkú ìgbésí ayé ìparí kẹkẹ ìlà ìlò ìgbésí ayé tí ó máa gbé nìyẹn wa nahshuruhu yawmal qiyamati a'ma ọlọ́run al-qiyama ọlọ́run waqad kuntu basira in fọ́lójú ìgbà tí mo wà nílé ayé mo ti rí náà rí qala kadhalika atatka ayatuna fanasitaha ọlọ́wọ́n bá ní à báwọn ayé àwọn ọlọ́wọ́n bá ṣe wá bá wọn lé ayé nìyẹn tó ṣe pátì tó gbọ́ tó tẹ̀lé wa kadhalika al-yawma tunsa ọlọ́ni ọlọ́wọ́n bá náà Uh, ìtumọ̀ pé kéèyàn pa nǹkan tì ní ọlọ́ni báwa náà ṣe pa ó ti sínú ìyà ọlọ́run ọba nìyẹn so kọ́nà ọba kó nọ wa ọlọ́ni wahum muhtadun ọlọ́ni ulaika lahumul amnu ọlọ́láwọn wọ̀nyí ní fọkànbalẹ̀ ọmọ bẹ fún nílé ayé bákan náà yìí fọkànbalẹ̀ ọmọ bẹ fún ọlọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà kúrò níbi iná gbogbo so inshallah ibi tá dúró sí náà lélẹ̀ báyìí so lọ́pàá ló fi jẹ́ sí pé àwọn Yorùbá àwọn èèyàn máa sọ̀rọ̀ kan wọ́n ni a ó kú ọlọ sinmi ni ọlọ sinmi ah subhanallah tí èèyàn bá nǹkan tí ó fi o wàláhì láàzim kìí ṣe gbogbo ẹni o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ sí pé nígbà gbogbo àwọn tó bá ti papọ̀ mọ́ ìmánì wọn wọ́n lọ sinmi nígbà tán bá ti kú o wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyà ni ìyà tí wọ́n mọ̀ wá dojúkọ tí ọmọ jẹ wọ́n nù sàárè àti ìyà tí ó jẹ wọ́n lọ́jọ́ gbé dàkú yàmà ó ju eléyìí tó jẹ wọ́n lé ayé ni ọmọ sinmi nù sàárè ulaika lahumul amnu àwọn tó gbé wọn wa hum muhtadun ọlọ́láwọn wọ̀nyí sí ìlànà tí wọ́n mọ̀nà àwọn tán wà lórí ọ̀nà nìyẹn tí wọ́n sì kọ́nà bá kó síwálẹ̀ ní ìfàyàbalẹ̀ nílé ayé kọ́nà bá kó tó wá síwálẹ̀ ní ìfàyàbalẹ̀ nínú sáré kọ́nà bá kó tó wá síwálẹ̀ ní ìfàyàbalẹ̀ lọ́jọ́ gbèrè kìyàmà kọ́nà bá kó ìṣe wá ní ìkan nínú àwọn tí ó mánà tí ó sì máa rin ojú ọ̀nà nílé ayé wala la ilaha illallah allahumma arina al-haqqa ọlọ́run bá fi ìbàjẹ́ aburú ẹbọ bídá ẹ̀ṣẹ̀ kúfrù nifas gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá jẹ́ ká lè mọ̀ sí aburú wàrùzúkúnà ṣìnàbà ọlọ́run wá rọ̀ wá lọ́rọ̀ ká lè jìnà sí ọlọ́rọ̀ wá lọ́rọ̀ ká lè takété sí ọlọ́rọ̀ wá lọ́rọ̀ ká lè mẹ́màá ṣe la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha aleykum salaam àpé afá kan pé ó sọ fáwọn yìí pé tẹ́yàn bá kírun tán pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ká máa ṣe la ilaha illallah ká máa ṣe lápapọ̀ wọ́n ní nígbà tí wọ́n mẹ́rin wá fáwọn ọlọ́mẹ́rin wá fáwọn pẹ̀lú àyà wà nínú suratu suratul 22 28 wípé olófisẹ̀ rí lórí pàlìmọ̀ sí lápapọ̀ náà wọ́n ní kàtà wọn sí gbọ́yé ń tàwọn òun náà ni ilé tó wà nínú Suratul A'raf verse 205 pé aya tí àwọn gbọ́yé nìyẹn náà a kò sí nínú ìlànà nabi sallallahu alaihi wasallam wípé ta bá ti kírun tán kama wá sí ilaha illallah kama wá sí lápapọ̀ kò sí nínú ìlànà nabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam lọ́lọ́wọ́ bá lè kẹ́lásì fún ní al-Qur'an òun lọ́lọ́wọ́ bá lè kẹ́lásì ní kọ́wá òun lọ́lọ́wọ́ bá ní kọ́wá kọ́wá kọ́wá sàlàyé al-Qur'an fún wa anabi sallallahu alaihi wasallam sì lo al-Qur'an látòkè délẹ̀ gbogbo tó wà ní al-Qur'an lànàbí sallallahu alaihi wasallam anabi ó sì ṣe hàn wá kálíbà má bá sì jọ́sìn fọ́lọ́wọ́ bá bí aisha léèrè pé kí ni ìwà nẹ́bí sallallahu alaihi wasallam káyíṣà máa ka ìwà nẹ́bí fáwọn ẹgẹ́ bí ìyàwó nẹ́bí sẹ pé ìyàwó sábà máa rí ọkọ tán pé máa ka fún wa kí ni ìwà nẹ́bí àyíṣà ni khuluquhul Qur'an àyíṣà ni kò ní ìdíkẹ́ máa wulẹ̀ wá ìwà nẹ́bí káàkiri ìwà nẹ́bí ọ̀pamọ́ tẹ́sí wa máa bá béèrè lọ́wọ́ mi ìgbà pé mi nìkan ni mo mọ̀ ẹ lọ wo alukur'an látòkè délẹ̀ gbogbo tí ẹ ti bá ní alukur'an ni wà nẹ́bí gbogbo tí alukur'an bá ti ní ká máa ṣe ní dáadáa pátá ẹ bá lára nẹ́bí gbogbo tánàbí alkùnrin bá ti ní ká jìnà sí níwà bú pátá ẹ̀rì jìnà sí so ó túnmọ̀ sí pánàbí sallallahu alaihi wasallam ń lo gbogbo alkùnrin karim aya suratul verse 28 yẹn anábì ọ̀wá gbàgbọ́ yẹ rẹ̀ lọ síbi tẹ́ni yẹn gbọ́ yẹ kò ọlọ́run anábì ọbẹ̀ sọ fún wa yí pé yóò wá fún wa bóhun ṣe gbàgbọ́ yá ayà yìí o bánàbí ṣe ṣàlàyé ẹ̀ fún wa nìyẹn tó pé ò lè gbàgbọ́ yá ayà yàtọ̀ fún bánàbí sallallahu alaihi wasallam ṣe gbàgbọ́ yẹ bóyí ṣàlàyé fún wa tó bá ti lè tágbọ́yé rẹ bá ti lè yàtọ̀ ságbọ́yé ànábì ó ti sọnù nìyẹn àgbọ́yé wa gbọ́dọ̀ máa dọ́gba pẹ̀lú àgbọ́yé tọ́lọ́rọ̀ bá lẹ́kẹ́lá ní kánàbí lára àwọn ìrun lára àwọn ahkam lára àwọn lára àwọn ahkam tó tọ́ yára sọ̀kalẹ̀ ìrun jẹ́ ìrun alálákọ̀ọ́kọ́ wọ́n ń kírun ní maka ká tó wá sọ pé nígbà tó dé Madina náà àwa rí rí láyé pé tá bá kírun tán ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ́ọ́bà máa ń ṣe la ilaha illallah lápapọ̀ ànábì ti kọ́ wa ní táwọn ṣe lẹ́yìn tọ́sọ subhanallah salatan wa salatin 33 walhamdulillah salatan wa salatin 33 wallahu akbar ó sì allahu akbar náà salatan wa salatin 33 ọwá ní wàkọ́ọ̀lá fi tàmẹ́rin mi'a ọwá sọ láti complete 100 la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir anábì sallallahu alaihi wasallam kò sí ẹni náà tí ó sí òrìrún ládá lọ́dọ̀ Ọlọ́run ọba kò sẹ́ni náà tí ó ní ládá tó àfẹ́ni tó bá ṣe irú nǹkan tó sí yẹn gbogbo ẹnikẹ́ni tí ò bá lè ṣe tó Ànábì ní kò ní irú ládá náà Ànábì kọ́ aláwọ̀ nǹkan tá máa wí lẹ́yìn ọ̀rọ̀ Allahumma anta salam wa minka salam tabarakta ya zal jalal kiram so yẹn Ànábì kọ́ gbogbo ẹni gẹ́gẹ́ tí bá ti ń ṣe lápapọ̀ bídá ló ṣe yẹ o ṣùkọ́lọ̀ bá kó sànú wa so ń kẹta bá yẹn sọ yẹn kò correct. kò sínú sọ yìí Bukhari irọ́ nípa kò síbẹ̀ láti òkè délẹ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú sọ yìí Bukhari fánàbí sallallahu alaihi wasallam wá jáde sáwọn sàhábà wọ́n wá ń ṣe zikiri lápapọ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣé báyìí nísìnyí ẹni kó mú wá ń bo lọ́wọ́ nínú sọ̀rọ̀ Bukhari eléyìí tó wà nínú sọ̀rọ̀ Bukhari òun náà ni hadithu ibn Abbas radiyallahu ta'ala hadithu ibn Abbas ó ní nǹkan tó wọn fi ń mà lásìkò anábì sallallahu alaihi wasallam wípé wọ́n ti kírun tán òun náà ni ohun àwọn èèyàn tó wọn ó kílẹ̀ sí wípé tí àwọn sọ̀hábà tán bá kírun tán lásìkò ànábì sallallahu alaihi wasallam àwọn àgbáàrù tá a máa ń ṣe lẹ́yìn ìrun yẹn wọ́n máa ń wí sókè kásọ pé yẹn ń wí nǹkan sókè kò túmọ̀ sí pé àjọ ń wí lápapọ̀ lórí ohun kan náà lórí bá sọ ni pé òun máa ń gbọ́ tán máa ń wí sókè ṣé bá ní sí ó túmọ̀ sí pé nínú súnà lọ́wà àwọn tá a máa ń ṣe ní hajj yẹn a máa ń wí ni àwọn àgbàrù tá a máa ń ṣe lọ sí eid ṣé bá ní sí àti àwọn àgbàrù tá a máa ń ṣe lọ sí eid àti tá a bá ń darí yẹn so gbogbo àwọn àgbàrù yìí a máa ń wí sókè ni ó yé bá ní sí a kì í wí jẹ́jẹ́ tó ń tí bẹ́ẹ̀ bá ṣe máa wí sókè yìí a máa wí lápapọ̀ tá ti ń wí lápapọ̀ lórí ohun kan ṣoṣo fídíò àníyẹn ṣé bá ní sí so torí pé àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam wọn kì í wí lápapọ̀ lórí ohun kan ṣoṣo

sallallahu alaihi wa sallam ilé ń sọ bẹ́ẹ̀ ta kò ẹgbẹ́ láti ka àǹtí ìpín ẹ̀sọ́ ní ìdájí àìkú lè ṣe bẹ́ẹ̀ èèyàn lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta àpapọ̀ lẹ́ẹ̀kan subhanallah alhamdulillah wallahu akbar subhanallah tẹ́ẹ̀bá ti ta ìtí ìbẹ́yẹn so ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ ti jẹ́ 33 33 nìyẹn tó yẹ bá ní sìn so yẹn lè ṣe bẹ́ẹ̀ náà tẹ́yẹ̀ bá ti wí gbólóhùn mẹ́ẹ̀ta yẹn papọ̀ lẹ́ẹ̀kan náà 33 kan lè yóò wí 719 ṣẹ̀pẹ́ gbólóhùn mẹ́ta lè yẹn wí papọ̀ yẹn 3 times 33 ṣẹ̀pẹ́ 99 ni ó fún wa yẹn so èyàn lè wí bẹ́ẹ̀ èyàn sì lè wí lẹ́yọ kọ̀ọ̀kan so méjèèjì ni اريك آه، اريك جوا سو الله سبحانك لا بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك